إن الحمد لله نحمده gbé yọ̀nà ibi tí wọ́n gbé bó ṣe owó ni òun náà fi ẹrù àwòrán ọmọdé ọ̀nà ìyá wọn. lẹ́yìn ìgbà náà làwọn ń bá ẹni tó darí rẹ̀ tí èsì tiẹ̀ wọ́n gbà á pọ̀ ní ti bí ìgbà tí ìlú bá tiẹ̀ ń bẹ lórí bora rẹ̀ níjọ́ náà àwọn òun tí ò yọ gbogbo wọn ní wà ní tí ò yọ. ọlọ́run náà sì ni yóò fi fi ọ́n dáadáa bùkátà rẹ̀ tó ní níjọ́ náà ní àwọn àti òsì tí bá ń ta ọlọ́run náà dáadáa níjọ́ náà ní àwọn. tí túmọ̀ sí pé ojúṣe olórí ni ẹ̀tọ́ náà bá kó nǹkan sí lọ́dọ̀ ó gbìyànjú lórí pé bóò ní àlàáfíà ìrọ̀rùn bí àbùkátà yóò sì máa wà fún àwọn tí ọlọ́run kò ń jẹ fún. Jẹ́sí tí ó ṣe ọmọ mẹ́rin olórí òtún wá dákú sí ní mẹ́fẹ̀ pẹ̀lú kọ́mọ tó kò lù jẹ àti kọ́mọ sí ní tọ́ba wò àtọ́mọ tèmi ní sísan tọ́tọ́ lórí àwọn tọ́pá àti tọ́pá àti. Kódà ìlú ìdúró wọn ni pé gbogbo bí ìlú bá ti ní ọ̀rọ̀ tó gbogbo àgbègbè tó ní ọ̀rọ̀ ní ọ̀rọ̀ sí àbùjẹ náà balẹ̀ bẹ́ẹ̀ níṣẹ́ ń bá di epo yọ máa bá di transport yọ máa bá di importation yọ máa yọ sí kalẹ̀ yóò ṣe pẹ̀lú náà lóṣù wa yóò ṣe dọ́gbọ́n tó fi tó kọ̀ rọra rẹ̀ gbogbo orúkọ báyẹn ìwà tí ọ̀dà ìwà dúdú ni láàrin àwọn èèyàn dúdú ọlọ́pọ̀ sàmà wà fún àwọn àṣẹ ọ̀là àṣìṣe òwe lọ́wọ́ láàrin rẹ̀ ìrẹ́lẹ̀ ẹ̀kẹ́ wa sọ́ọ̀nù mi ni mo ṣe ẹnu wa dé. òṣìṣẹ́ ọlọ́run àyùsọ́lá òun á gbé òun á bẹ̀ nípa ọ̀rọ̀ yẹn gbé bò lòun sì ti báyìí sísan gbèsè ti tó òun sì lówó. òṣìṣẹ́ ọlọ́run àyùsọ́lá wa sọ wípé òṣèwọ̀ kọ́ wà lọ́dọ̀ nígbà kan náà títí tí zàkàtà. tí wọ́n wù lẹ̀ olórí san fàhálà ti láwùn lè masala hàtà yusiba thumma yusi. Òṣèlú sọ̀rọ̀ àyè sáfẹ́ kúrò ẹni lẹ́yìn ọ̀tọ̀kọ̀tọ̀rọ̀ kọ́sàmì lórí ẹ̀ kọ́bẹ̀bẹ̀ fún kóbèrè fún lọ́dọ̀ àwọn ìfún ọ̀rọ̀ lọ́wọ́ títí tí ó fi rí tí ó dẹ̀ òjì máa tó sì dùn fún lẹ́yìn ìgbà náà ọgbọ́dọ̀ kọ̀wọ́ nípa ẹni méjì òun náà lẹ́kọ̀ọ́ sí pé mùsíbà látọ̀dọ̀ ọlọ́run lọ́wọ́ èso lọ́wọ́ ọ̀fà síbi oko rẹ̀ ládùúgbò tàbá wá sí ní ẹ bá jẹ́ làkọ́dé asọ́rọ̀ àtìkù láàrin ìfà pa èyí ẹ̀ka tó yẹ pé òsì ńlá lọ́ba yà orí jẹ́ orí mu débi wípé nínú àwọn tí ẹ jẹ́ fámìlì rẹ̀ ọ̀ tí ẹ bá ń gbé pọ̀ yìí mẹ́ta ó lè dúró báyìí lórí pé lágbájá ojú kankan nǹkan ọ̀dà sí nǹkan fàkàndà ìlàwọ̀ mẹ́sàlá ìjọba sọ̀tà àgbẹ̀kọ ìlú ẹni bẹ́ẹ̀ náà ó lè sàgbé títí tí ó fi rí tí ó tó nínú sẹ̀lẹ̀ àbí tí ó fi àgbà rẹ̀ lẹ́yìn àgbẹ̀ ìjọba sọ̀tà àwọn àgbẹ̀ ìwà máa ń ti wà ọ̀hún nàbílẹ̀ àṣàlà yà àtọ̀ yìí sọ sọ̀tà ìyà kúlù àṣọ ìwù àṣọ tẹ̀. gbogbo tó bá ti yàtọ̀ sí mẹ́tẹ̀ẹ̀dá yìí ìwọ kọ̀ ó ń jẹ ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́ àrùn ọ̀nságbé lójútáyé àti fáìbára ìlọ́bí ṣe tó sì jẹ́ pé kò sí bùkátà tó le ti ń bẹ lálẹ́ ṣẹ́tí òní bùkátà mọ́ bùkátà tó le lànà sàṣàlám sọ ó sì gbogbo yẹn lórí gbèsè ó ń gbèsè rẹ̀ òróró san òun náà sì lè tó lọ́wọ́ bá sanwó ìmọ̀ ìjọra wọn ó ti di wàhálà ẹsẹ̀ lè gbé mùsíbà ní wá bá kí ìsàkọ̀ ọ̀pá kankan nítorí ó bàjẹ́ ní dúkìá yìí kọjá àti jẹ àti mú ti ìṣòro. àtẹ̀sí ni pé nítorí ìdíkà àti kejì òsì rẹ̀ fún ìjọ yìí ní pé at least ìyẹn mẹ́ta tí a ń jọ ní tòsí àwọn ìṣòkè lábẹ́jẹ́ báyìí àá ah, bẹ́ẹ̀ bá rẹ̀ nínú lọ ní ọ̀dọ̀ dáa kò rí jẹ kò rí mu irú àwọn ènìyàn ẹlẹ́tọ̀ọ́ fún wọn sáré. ọ̀rọ̀ wa ti sọ yóò Bukhari àti Muslim látọ̀dọ̀ Abdullahi bin Umar ọlọ́gbọ́ yẹn tó àwọn méjì. olùsọ ọlọ́dà àjọsọ́lá ń sọ pé máa yà sáàdù rọ́dù yẹn sí àlùmíà àtàyà àti àyọ̀wọ̀ ẹ̀fẹ̀ yàrá ti lè sàbí wá ibi mọ́sàákùlẹ̀ nínú àwọn èèyàn kò níyàwó nígbò kí ọmọ ṣàgbé kí ọmọ ọkọrọ lọ́dọ̀ àwọn èèyàn kó wọ́n kó lóko wọ́n kó níbà wọ́n kó láwò. tí ó fi ní pé àlìkìyà kò dé báyìí kò ní sí bá sí ẹran kankan mọ́ ní ojú rẹ̀ ìdè ìgbìmọ̀ lẹ́ẹ̀mọ̀ ìdè alágbèdè àpẹẹrẹ tí ò ní sẹ́wọ́n mẹ́rin. náà tó wá. látọ̀dọ̀ àbúdá ò àbúdá ò gbogbo àwọn amúsùnmọ́jẹ àti tẹ́lifì àti nàṣáyé tẹ́lifì sọ pé àdéhùn hasan pé àdéhùn sọ lọ́la àti àdé tó dé ìṣẹ̀ ní. bẹ́ẹ̀ náà ni dáhùn ní ẹgbẹ́ wa àwọn mímọ́ àdìkú wọn bá lọ́dọ̀ àbúlá àti mọ̀ṣúrù kọ́lọ́kọ́ ló ń ṣe. ó ní òṣìṣẹ́ ọlọ́run bí wọ̀nyí òtí ọ̀rọ̀ sọ̀rọ̀ la yóò sáfẹ́ gbé ẹ yóò bọ̀ bá ságbé tí ń tọrọ lọ́dún lóṣì tó jẹ́ pé ń tọrọ lọ́rọ̀ láti jẹ láti mú ọ̀bẹ mú irú ẹni bẹ́ẹ̀ tó bá tó ìlẹ̀ ìdí àmà sàṣà ọ̀sà gbígbà tí ti sá ní ojú tí a lójú. يجب دعاء الوبي دولة القيامة قيل يا رسول الله مواقف يا رب وما يغني كني تعلم من دوني أبيتو قال خمسون درهما شرف سنوات كان له بيع في 50 درهم أو قيمة من الذهب أبيتو سيدي إنه ذهب إمام الباني سبحانه ntọ́pẹsẹ̀ rẹ̀ ní. Jẹ́ pé ẹ ti sábẹ́ ṣé èsì ṣe ní pé kò ní tí ó jẹ kò ní tí ó mu ọlọ́pàá tó ń fi àmì sí gbogbo ojú tó bá ní ìdàgbé àwọ̀ táàmù ẹgbẹ́ léyìí èèyàn gbogbo yìí. Àwọn ìmọ̀ ṣe nípa àwọn tí wọ́n bá lọ sàmìyàn náà náà sílẹ̀. Kódà lẹ́yìn ọ̀la bẹ́ẹ̀ wá ní sọ̀rọ̀ àrùn dáadáa ó bì lọ yẹn àdírẹ́sì oríṣiríṣi àwọn àbá kódà ìtọ́ àsábì tí o ti sáájú ó gbé níyàn lọ pé ọmọ ọkọ lẹ́tà sí wọn ìtọ́gbà pẹ̀lú ìtọ́gbà sínú àkáǹtì ìtọ́bi lẹ́tà gbà ìtọ́lọ́gbà ìtẹ́lẹ̀ ní oṣù yẹn ti ní ọbẹ̀ gbà sàá tó sì rọrọ̀ ayé rẹ̀ yóò torí ẹ̀ lọ sí kàwé níbẹ̀ asáwọn bẹ̀ pẹ̀lú bàbá yọ bàtà yóò fi á yóò fi á sáwọn tí á mú lẹ̀ ńgbọ̀ bá ti dé lọ́wọ́ sí mílíọ̀nù kan ó ti sáré tó ti jẹ́ ìgbẹ́lọ̀ bàtà. ẹlòmíì ọba níbi ìgbélónì wọn ní wọn ní ìpínlẹ̀ náà wọn ní pé ìgbà wọn ní ìyàwó lu àwọn àbí ìgbà lu àwọn wọn sì kó owó fún láyè lọ gbẹ́kànlá lọ ọ. kódà ẹlòmíì lè gbé ìyàwó ìyàwó wà lọ síbi tí ń lọ rí sí èsì ìgbéyàwó. gbogbo àwọn tí wọn ti pátá ọlọ́dún yọ sí ẹ àti nínú wọn. aláṣẹ kan àwọn akókó tíra kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dáhùn tí àwọn ìkọ́ bẹ́ẹ̀ bá tẹ̀ kó tí àwọn ìfẹ́ ló kílè nígbà tó wọ ẹgbẹ́ ìgbésẹ̀ lọ́wọ́ ẹ̀kú sílẹ̀ǹtì ẹlòmíì tó ń máa máa sanwó ọkọ̀ ojú omi wípé kọ́ bá wà kú. òkèlè tí wọ́n á yẹ mẹ́jọ tí wọ́n lọ kó bèèrè tó dé síbẹ̀ nù. márùn dé sí náà ó dé sọ́dọ̀ nínú owó tó transfer sọ́dọ̀ sóòlù nínú náírà tá a lọ fún gbàgbé. wàláì wọn bá láìsí ní bẹ́ẹ̀ lómi inú báyìí. ọba tó tàkùn bá fún wa bàbá ní làlàlàlà yìí kìí ṣe tí a lè fẹ́ kú ráìtì ráìtì ráìtì kí á fi tẹ̀ ráìtì náà à tẹ̀bá jẹ́ fúlẹ́tì ẹ̀ẹ́dùn máa jẹ́ ìṣòro ìgbòho kódà ìjọ tó lọ́ọ́ sáré nìkan ojúṣe tì í ó tọ̀ wá láti tọ́lọ̀ ọ̀rọ̀ tó sáré ìṣòro ọ̀rọ̀ láti rí yá tó ti yẹ̀ bá rí yá tó ti rí tì í kí ló sì lóyún ní mo ti ṣe jẹun lọ́ba ní ìlú làwọn ti ra pákéjì ráìsì mi wàhálà yìí torí wọn máa ń fún ayé wọn ó sì gbó kọjá lè jẹ oníyàwó wa báyìí ẹjọ́ níyàwó kan tí o ti bímọ ẹjọ́ ti bímọ ẹjọ́ wọn ti lẹ ní. wọn lè gbá wọn lè lórí bí àpò pẹ̀lú àpèjì mú yín bẹ́ẹ̀ wọn ti di sọnà mẹ́rin òjì láti mọ bíbẹ ó ti pàkẹ́tì mẹ́rin ẹgbẹ́ bá kó máa yẹ mẹ́rin ìgbà mi ò lè jẹ àwọn míì fún wa ní kòkòrò láti fún jáka èyí tí wọ́n jẹ fún ìjọ ọdún kan ó ti bàjẹ́ wọ́n máa yà èyí tí wọ́n jẹ fún ìjọ ọdún kan ẹni ó ti bàjẹ́ àsìkò léyà ẹran tí ọjọ́ fún àìpé yóò yóò tẹ̀ra fún ọdún wọlé ọ̀kan yóò rọ ọbẹ̀ yóò kó wàhálà tó wà lọ. ṣé wọn jẹ tán ṣé wọn jẹ tán ìtọ́jú owó tí a bá ti fún báyìí rẹ̀ ọlọ́run ìdí ẹ̀ fún mi tó ju báyìí rẹ̀ nílé náà fún yàrá alhamdulilayi ọlọ́sìn gbà àti ságbélé àti ságbélé ọdún ẹni kẹta ẹdọlọ bẹ kọmọláṣí bẹ gbẹdẹ gà àwọn kan bẹ fẹràn gba kọmọláṣí ní ti kọmọláṣọ máa fọ nọ́mbà rẹ bá sọ fáwọn yìí pé lábà ẹni kaba yìí mọ mọ olóògbé kọmọláṣí bẹ gbẹdẹ gà so bọ ní ọmọ kọlù torí mi ti kọ̀ọ̀tà kọ́ ìmọ̀ ń parẹ́ tí bá ní wọn kó owó tí mo kọ́ lọ tó wò tó tí mo fẹ́ kọ́ ńkọ́ torí tí mo rò bá yẹn tó wà wá tó tí mo fẹ́ kú tí ó yẹ èmi tí mo sì fẹ́ kọ́ lẹ́yìn ní ìdúró mi ti bìrì lẹ́nu àpàrà yẹn tó wà lọ́wọ́ wọ̀ ọ́. èyí sì ń sẹ́nu mí nìyẹn pẹ̀lú kọ́ńtà láti gbọ́ nígbà tó bá gba owó torí báwọn náà tọ́ba jẹ́ kí ọmọ nàìjíríà ó béèrè fún wa mílíọ̀nù láti kọ́ mọ́sálásí tọ́ba gánà béèrè fún wa fún fáìlì ti nàìjíríà yẹn wò ó jì. ṣé ìbá ti so ọmọ nàìjíríà láti ọmọ àlóhùn lè ṣe olóògùn wọn price tí ó jì pé àyè báyìí wọn kódà á bè mílíọ̀nù kọ́ mọ́sálásí lọ́dọ̀ wa àwọn wa mílíọ̀nù náà kọ́kọ́ ayé wa mílíọ̀nù láti fẹ́ tẹ́lẹ̀ bí ẹ bá ti wá sọ̀rọ̀ àwọn náà bá kí ẹ̀ lè máa ta àbá ìdùnnú ọ̀la ìlú máa bá rọ̀. kí lọ fẹ́ pa ọ́sùn kọ́ fẹ́ kọ́ ọ́la ìfọ́ náà. Sọ́gbó náà bá wá gbà yọ ọ́ bá wá dé yìí. Dẹ́ni kan náà ti wá yó. Eléke mi náà kó rẹ̀ kó sì kẹ́kẹ́ ní ọgbà mi lé. Yọ wà ní ẹtọ́ ẹtọ́ dá ní ẹ̀ tó àbá kò ní ọ̀tọ́ ń bá ìlú ní ìgbìmọ̀ rẹ̀ yọ wà sí máyọ̀ fáwọn tó fẹ́ kọ́ ọ́la ìgbà ilé ìsìnkà àwọn náà bá múra sí wọn bá tàbá jẹ sílẹ̀ yóò sì máa yà yóò sì máa gbẹrẹ ńlẹ yóò sì máa kó lọ yọ wà ní owó tó kọ yọ nà ẹ máa ṣe lókè lọba yọ wíńdò wáyé náà yà tí ọba yọ wíńdò àwọn wà ní kòsì lọba yọ rẹ ní mọ́sálásí yọ bàbá rẹ tí ọba yọ bó ṣe wà ní wọn tẹ ẹ ní síbẹ̀ ní wọn sí ẹ wò sí lóbi Ọlọ́run gbogbo ayé mi ìlú wọn ó ti lọ́dọ̀ ọlọ́ni ìsìn tọ́lọ̀ kọ́ gba bọ̀ kọ́ sáwọn kúrò fún wọn ṣùgbọ́n abẹ́ ní ọ̀dọ́ alhamdulilayi àmọ́ ọmọ tí ọ̀dà àmọ́ ọmọ tí ọ̀dà ṣùgbọ́n ọkọ̀ wípé kọ́gbà pẹ̀lú báwọn ṣe fẹ́ ṣe kúrèt kó sì wàá ná fún àwọn èèyàn lẹ́yìn pé tí ẹ̀ bá ná fún wọn ó lè mọ́ra ayé wọn láti. ètò kọ́gbà gba wọ̀ náà bẹ̀ ṣùgbọ́n tí ń gbà kó sì ń ṣùgbọ́n síbẹ̀ ẹjọ́ wà fún ẹ̀sìnkìtì náà ní ọ̀yọ́ owó bẹ̀rẹ̀ ẹ̀ńtọ́nà ọba ni yóò kù sí òbí tọ́nà ọba ni yóò ní mọ́sálásí láyé yóò ní ọwọ́ àṣà òbí o ọwọ́ àpò òbí o ọ̀nà tí ó gbà wà wọ́n ti mọ̀. bẹ̀bá bẹ̀bá náà fẹ́ máa kọ́ mọ́sálásí ọgọ́rùn-ún ẹgbẹ̀ máa káàkà di sí mẹ́ta méjì lọ́wọ́ rẹ̀ kò sí báyìí ní kò sí mọ́tàsí ẹni kọ́ kò sí kẹ̀kẹ́ ẹlẹgbẹ́ tó lè dàbí kẹ́ ẹ sí dùn àwọn ọmọ ìlú tí ẹ rí ṣe ní ẹni owó lọ káwọn ẹ lọ́ọ́ máa ṣe nǹkan sínú. táwọn olówó ti bá ti dúkọ ìdíwó ìdíwó ìdíwó ṣe láàrin nǹkan yọ ọ̀dà tí ẹ gbà ní sábúlà lọ́wọ́ láàrin mi. ṣùgbọ́n pàtó yà wá báwo wá ti dúkọ lọ́wọ́ kọ́lọ́ nǹkan onígbà nígbà ìbímọ lọ nìyẹn tí n tí ọ jẹ tí o mú sí bẹ pẹ̀lú ẹ ìlú ẹni bẹ́ẹ̀ nígbà bá tó ń bẹ̀rẹ̀ kí á mọ yọ wà ní ẹ kí àlékún ọwọ́ àwọn ìjùlẹ tí wọn sà sàkàsàkà ibi tó sì lé ayé rè àdísí mi sọ kókó dà kò ní sí ẹ kàtí ọ̀sẹ̀ fún mi níbi níbi ìlú rẹ ọlọ́run sì abẹ ọ. ìrìn lẹ́kọ̀ọ́kànlá òun náà ni ẹ tó ti ìmọ̀ ńtọ́ àdókọ́ akẹlẹ̀lẹ̀ sí agbègbè ibi táwọn ojú kọ kí n ibi là wà. Abáṣọ náà ti sọ pé ńgbà tó wà lórí ìlú akáfíńyà àtọ́wà lórí ìlú àti òsì lórí ìlú. Abáṣọ sọ pé ńgbà tí wọ́n wà nínú mọ́sálásí ni tí o bá di gbóòsì ní mọ́sálásí wọ́n ṣe nígbà náà kò inú ọmọ ti jẹ táàsì gbélé gbọ́n ó pèsè olówó lárọ́ ọkọ̀ pàtó àwọn sákà sálà kótó àwọn tó ṣẹlẹ̀ ní ìtọ́ bẹ́ẹ̀ tọ́lá yẹ kọ́ fáìn báyìí kò ní kò ní kò ní tọ́ bẹ́ẹ̀ màlúù náà wọ́n sì máa ń lò òjò páàmù pẹ̀lú ọ̀pẹ náà wọ́n fi ṣe ẹbí àtibábà wọ́n ti kà ní pé bí àtibábà kò pé ní gẹ́gẹ́ ní àwọn sì arúgbó ẹ̀ mú wa lè dé ìlú wa nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹjọ́ ọ̀tọ̀ ẹjọ́ ọ̀tọ̀ ìfẹ́ bá ń jáde mọ́ oríṣiríṣi nǹkan ló lè ṣe ṣé ojú kan ní pọ̀ sí ó lè sábà ní ọdún kọjá ìtàn ó sì yé sínú ọmọ yìí ó lè wàhálà láti ọ̀sán ló lè tẹ̀lé ṣùgbọ́n sọlọ́lá àdùsọ́lá ẹ wá da omi ga ọ̀nà ẹ̀dá lẹ́yìn ìyọ́wà kọ́ ntàfẹ́ tó bẹ̀rẹ̀ ní pé àwọn máa sọ̀rọ̀ lóṣìṣì lórí mítà application kan yẹn ṣùgbọ́n kéèyàn máa sọ̀rọ̀ àwọn ọ̀wà ní mọ́ṣáláṣí ni ọ̀wà ní àwọn mọ́ṣáláṣí ni ọ̀wà lórí ìlú ni ọ̀wà níta àwọn ni máa gbé tọ́lé nígbà tó wà ẹ̀mẹ̀ tó tọ́ wà lẹ́gbẹ́ mítà application ni náà lọ́wọ́ àlùkò ọkọ̀. àdìsọ́ àtúnṣe ìwòsàn látọ̀dọ̀ àbúrò bọ́ọ̀lù masoro kánú pẹ̀lú sí ọ̀sọ̀ pé bẹ́yìn náà nàbí ìsọ̀lọ́lá àlùsọ́lá bí sọ́ndì bẹ́yìn náà nàbí ìsọ̀lọ́lá àlùsọ́lá bí sọ́ndì ráà fi ìdíbìlà ìdìmọ́sí mùkàmà. فحكها بيده فتغير ثم iwájú mọ́sálásí ọwọ́ àti nípa àwọn èèyàn láti bá wọn sọ̀rọ̀ oníkélódé tẹ́lẹ̀ omi ìlú yín tí ó dojú kọ lọ́wọ́ bá rẹ̀ yóò tó wá mọ akẹ̀lẹ̀dẹ̀ síwájú lẹ́yìn ìgbà tó ti tẹ̀gbá fún ọlọ́run ṣé ẹnì kọ̀ọ̀kan ló yín tó wù bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó ti tẹ̀gbá fún ọlọ́run pẹ́lẹ́ kẹ̀lẹ̀dẹ̀ yóò wá mọ́ tẹ́lẹ̀ kọ̀ọ̀kan ló yín tọ́ba ti rẹ̀ wá fẹ́ẹ́ tún tẹ̀lé rẹ̀ tó gbìyànjú kó tún sẹ́gun ó sì àbí ní abẹ́ ẹsẹ̀ rẹ̀ kó kù síbẹ̀ tí ọba ti rẹ̀ wá ráyè síbẹ̀ kó ṣe báyìí ó ní òṣèlú ọ̀sán àdùsọ́lá ọwọ́ àti aṣọ rẹ̀ síbi ẹnu òfin nǹkan ọwọ́ ọwọ́ àpapọ̀ máa sọ ìdókòwò wa tẹ̀lẹ̀ tí ọ̀dọ̀ síwájú nílà kọjá bíbi aṣọ òfin sí ọbẹ̀ náà bẹ́ẹ̀ náà ni àdìsí mi wá lórí pé kéèyàn ọmọ àdọ̀tí mọ́sálásí. èékánná tó ti dé ní rẹ̀ lọ́wọ́ àtẹ̀tẹ̀nu ṣe nínú mọ́sálásí kó o sì ń ṣe tọ̀hún náà nìkan lọ lọ́wọ́ ìlú mọ́sálásí. ó ní àdìsí mi náà tó wá nínú sọ́yìn mùsùlùmí ikú ìṣọ́lá sọ̀rọ̀ àìsàn láwọn wá bá àwọn jáde ìlú àbúláì ní sọ̀rọ̀ nínú ìṣòro sọ̀rọ̀ náà àyọ̀sọ́lá ọwọ́ àbáwọn níjọ́ kan nínú mọ́sálásí àwọn ìdáhùn tí ń kírun. ó ní ọwọ́ àwọn pẹ̀lú àtẹ́wọ́ sọ̀rọ̀ náà àyọ̀sọ́lá rẹ̀rùjú ọmọ ọkọ̀ ọwọ́ àyè wí kẹlẹ̀bẹ̀ kan ọmọ wà ní wájú mọ́sálásí òṣìṣẹ́ ọlọ́sọ̀rọ̀ náà àyọ̀sọ́lá wà á ọwọ́ akọ pẹ̀lú igi dàdúrò kan lẹ́gbàá náà wà ní dúkà lọ́wọ́ náà sọ̀rọ̀ pé ayélujáfún yóò ṣègbò àyè rọrùn lọ́wọ́ àwòrán ta ní fẹ́ lóyún kọjá ilé kọ́lọ́ ọba àdìgbọ́lá kó síjú kúrò lóhùn tó síjú kúrò lọ́dọ̀ òun jọ̀ náà ìyá ó ní ẹ̀rù wa bá wa kí ló ń ṣe lọ́sọ̀ọ́sọ́ àbẹ́sọ̀ọ́ lẹ́yìn ìgbà náà ó tún tún sọ tààrà pẹ́kọ́ ló ń síbi kúrò lọ́dọ̀ ọ̀hún jẹ́ ọ̀dà ìkíyà ó tún tún sọ lẹ́yìn ìkẹta ó ní ní àwọn aṣọ pé kò sẹ́ni kankan tí ó fẹ́ bẹ́ẹ̀ ló ti ṣe ọlọ́run òjì ọlọ́run sọ̀sọ́lá wọn sọ pé fàyínà àdàkùn ìlà ọ̀rọ̀ ìsọ̀nì yìí ìgbà òkè ẹnìkan bá ẹnìkan bá kírun nínú yín fàyínà ńlá àtàbára kàwá kàá bíbá lọ́ọ̀dì ọlọ́ọ̀bá àdìgbò lábẹ́ wájú rẹ fàlà yóò tó ká nínú àtibálà wá sí kí ọ̀gbọ́dọ̀ tó síwájú tó wá síwájú rẹ tó fẹ́ ní ìyẹn. wàlá ayẹmí ẹgbẹ́ ọ̀tún rẹ náà kún sí tutọ́ bẹ́ẹ̀ wàlí yóò tó ká ń yẹ sáárì tọ́ba gbọ́ wá lè tó sẹ́lẹ̀ òsì tá a tẹ̀lé jìnnì àlè yóò sọ̀rọ̀ kọ́ wà ní abẹ́ ẹsẹ̀ rẹ̀ òsì. fàyín ajílá ti bí ní ibà àdúrà tó ń parí ẹkọ olùgbé tó ń bí ní ìhà àgbàdà tọba ṣe bí òjijì ní nǹkan ẹ wá tí òrí rẹ kọjú kọjá àti aṣọ kọjá àti mú tó jù sẹ́wọ̀n sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀ tó ń bí yẹn lẹ́gbàá náà ló ń lọ wá sí pé agbègbè kíbla yẹn agbègbè ọ̀rọ̀ ni torí ẹni àdìsọ sọlá nínú àdìsí mi ọkọ fún ayé tá a bá fẹ́ tọ a bá fẹ́ yà jẹ ká má kọjú sí kíbla ká sì tún mọ dẹ̀yìn kọ ṣùgbọ́n ká dẹ̀yẹ sọ́ọ̀tún àti sósì làdìsọ sọlá tó fún wa látẹsẹ lórí kíbla ta dàgbà ìtì wọn lábẹ bọ wàlá wàlá tẹsẹ bẹ̀rù ha wàlá tẹsẹ bẹ̀rù ọwọ́ bẹ̀rù ọkọ wọn bá sọ̀rọ̀ àdìsọ ẹ bá fẹ́ kọ́ ní àwọn ọ̀yà rẹ̀ wọ́n lè dúpọ̀ àdúgbò wọ́n sì lè kọ́ wọn kọ́ ọ̀pẹ̀gẹ́ kọ́ dẹ̀gbẹ́ kọ́ ọ̀dẹ́gbẹ́ ọ̀tún ọ̀dẹ́gbẹ́ oṣù. àwọn onímọ̀ wa ṣiṣẹ́ lórí ẹ̀ wípé ńgbọ́dọ̀ àti sàṣàrà báyìí o sẹ́ni wúyà ni àbí yẹn bá wà pápá ọ̀nà tí ò sí lébẹ̀. ètò ilẹ̀ wípé tí yẹn bá wà níbi tí ò sí lébẹ̀ nítorí gbàgbà tọ́ba ti mọ kíbla wọ́n lè dúpọ̀ kíbla wọ́n sì lè yìnbọn nítorí pé wọ́n rí àdúgbò sálàlá àdùsálà nílé hapsadọ́tà tọ́ńtọ̀ ó sì tẹ̀lé kọ àdúgbò ìfowópamọ́ gàgà ń bẹ wájú rẹ̀ ọwọ́ àtẹ̀lé kọ àdúgbò tọ́ba ní kóhùn kóhùn kéwì báyẹn omi kan mọ̀ rí òwò sọlọ́ba àdùsálà gbogbo jẹ́ so irú àpèjúwe tọ́lẹ́tì wáyé ntọ́jà ni kí wọ́n kọ báyìí kálukú wọlé báyìí ṣùgbọ́n àwọn òkúta àwọn akọ báyìí ní ẹ̀yìn lórí bá jáde àwọn kí kọ́ lọ sàn fún ọ̀rọ̀ ni ó sì jẹ́ ìparí rẹ̀ ní ẹ̀kú sí bí ẹ ti ṣe òbí ẹ̀ sọ àti ẹ̀ náà so ẹ̀yìn ẹ̀yìn èèyàn sọ sí kúlà tọ́ba dé bí odòdúkọ ṣùgbọ́n tọ́ba yẹ kọ́ ọ̀fẹ́ yà ní ọmọ ìlú kí ni odòdúkọ kúlà ní so kọ́ sẹ́kẹ̀ bẹ́ẹ̀ nínú lọ́dọ̀ àpapọ̀ náà nínú tọ́ba yẹ kí ọ̀dọ̀ ni kí òsì gàdá tó kọ́ ọ̀gbọ́dọ̀ lójú kọ àlìkíbla ọlọ́ọ̀bà ìtẹ̀mí ọ̀bọ̀ ní mímọ́. àdìsí wa wá lórí ẹtí ẹtí tutọ́ àbí akẹ̀rẹ̀ sí ọ̀nà kíbla. àdìsí yẹ ọwọ́ àti ìmọ̀ bàzá àwọn àwọn mùsùlùmí àti ìmọ̀ ìgbà àti ìmọ̀ kùsẹ́yìn náà àmìlẹ̀ ìgbà wà ní sọ ìlú mọ̀sọ́ ìlú ní ti bá sọ ìlú tó tẹ̀ mọ́. táwọn ilé ìgbà sì gbàdé sí wa sọ ìlú wọn pé gbogbo tí wọn àfi táwọn afọ àbá sí àtakò rẹ̀. látọ̀dọ̀ àbúlẹ̀ fún mi wọn oní òṣèlú ọ̀sọ̀lọ́lá àyọ̀sá sọ pé tó bá sọ nàkà kìlìkìlá ti yọmọ ìkìlá òye ìwọ́n ní sọ̀rọ̀ kẹlẹbẹtọ bá ka wọn ò gbèdìdì dọ̀bẹ̀ ìyá náà tọ́wọ́n há sí ọ̀dọ̀ ìgbàlódé kíbla yóò tó gbogbo ẹ̀ wọ́n kọ sí ojú òkè tọ́wọ́ ajọ́ ìgbà ìdí àwọn ibà ti rìn ìtìkẹ̀lẹ̀ ìtìkẹ̀lẹ̀ yìí. nínú láti mi ọ̀sẹ̀ tó yẹ tí o sọ láti tó nù ká àwọn fèrèkébìlà ti fèrèkébìlà ti ọmọ ìyá wọn wọ̀nyí àti wọn ti dì í. ó ní ẹ tí akẹlẹ̀ sọ́kẹ̀kẹ̀ kíbla yóò dé ìjọba ìyá tí kẹlẹ̀ bẹ̀ nọ́ọ̀mà ìbáni sọ pé àdìsí yẹn kọ́ sàré. nínú ẹ̀gbọ́n wa mi tí nọ́ọ̀mà ìbáni náà sọ pé kọ́ sàré ìbáni náà ọ̀pẹ́ ọlọ́láàbíà àbúdá àbúdá wa ti mú ìgbà lábọ̀dọ̀ òkè bá fún yàrá olóòsì ọlọ́sọ̀rọ̀ àìsàn rẹ̀ pé mẹ̀ntàkàlà ti já àìkébìlà ti já ayọ́wọ́ ti yá wàtàkàlù bẹ̀yìn àìní. ẹ bá tọ́ ìtúsẹ̀kẹ̀ bẹ̀rẹ̀ olùtọ́sí ọ̀nà nígbà nígbà ìdí àwọn wọn ó gbogbo tọ́yẹ wọn kò sí ẹ wọn kò sí ẹ nínú rẹ ní. èyí ẹ̀ ẹ̀dìjìlá nínú kòsọ́ọ̀tì ìwà ìdí tàbí ẹ̀fẹ̀ parí ẹ̀ ẹ̀ tọ́jú ẹlẹ́sẹ̀ tọ́jú ẹ̀kú sì kúrò ní ọ̀rí tí ọ̀rọ̀ rí ìyàdìdì ẹ̀ ọlọ́run ní ọ̀gbìn ìyá náà oní àyè tí máa ń parọ́ pa àti máa ń lá. àbí yóò fẹ̀ tí yóò fi tí lẹ́gbìrì yóò fi tí lé òbí nípa ọ̀rọ̀ àwọn èèyàn náà tí yóò sì mọ̀ ìgbé tó ń bá yọjú sí wọn òbí lọ́dún ọ̀gbọ̀n. àbí àwọn tó ṣe ilé ẹ̀dá ọlọ́run lẹ́yìn ilé àwọn ẹ̀yà fọ́tò rẹ̀ káàkiri tí wọ́n mọ̀ lò tí wọ́n wọ́yìí. àjọ náà bá ìjọlá ọ̀bẹ fún àwọn èèyàn wọ̀nyí gẹ́gẹ́ bó wà nípa níta níbi ọ̀sọ́lọ̀ àìsọ̀lá ọ̀rọ̀ wa sọ ìbò káyí látọ̀dọ̀ ní Abbas ọlọ́rọ̀ wa látọ̀dọ̀ níbi ọ̀sọ́lọ̀ àìsọ̀lá ìgbé máa ń ta kálá òkè pẹ̀lú mi làbíyà òkú nípa ayé àti làbẹ́yìn ìṣẹ̀lẹ̀ ọ̀tẹ́yìn ẹ̀yọ́ mi ọmọ ní ń sùn bá jẹ ọ̀gá ìyá náà pé kó so ọkà bàbá méjì kó so kọ́ mọ́ra wọn. <laughs> wàhálà ni ìjọ máa ṣe kásìkò ìdájọ́ tó ń tó kò sí lè ṣe bẹ́ẹ̀ bá ti sọ sáà fẹsọ̀ wà láyé ìgbẹ́ fà á kò sí lè ṣe ìyá ọ̀gá ìyá ọ̀gá ọlọ́dọ̀ bẹ́ẹ̀ ọlọ́dọ̀ pàṣẹ fún òun ṣe gbẹ sọlá tó bá sọlá tó bá sọlá tó bí náà àgbóríṣiríṣi bẹ́ẹ̀ bí àwọn tí òkè ní àwọn ọ̀la fáwọn bá aláàbò náà tó sọ̀rọ̀ láti sọ̀rọ̀ lọ́kọ̀ọ́dọ̀ bá wọn bẹ̀. aláwùjọ kò sínú akáwù ṣẹ̀yìn yá aláwùjọ látọ̀dọ̀ wọn àdébí àdáwọ̀ kò sínú akáwù. fi ha wọlé sẹ́mìnà dẹ ẹ̀yọ́ tó bá yà nǹkan abẹ́mi ọlọ́ọ̀bà yìí tó yóò kù sí wàhálà àjọyọ̀ ìdí àmọ́ mo sì bá láṣẹ pé ntọ́ ọ̀yà tó jẹ́ abẹ́mi mọ́ yá máa fẹ́ kù sí ní ìsìnkú ọ̀fẹ́ mi sí yọba yọba máa ju kò sì ní ìfẹ́ yọba mi. هذه السور يوم القيامة يعذبون إن أصحاب هذه السور يوم القيامة يعذبون فيقال لهم أحلوا ما خلقتم أما جاء يا ولي وجرى مصر الأمين يا يا ولي تبجم يا قيامة ولا خالق له يا جماعة أما لا يفعل ما يبي أما يا مسكين تاني أنا تربية تاني كده ولا يعني كأي أبو مسكين àti tí ń gbẹ̀sán lérí àtẹ̀tí yàwó alẹ̀ nǹkan kan náà ni wọn. èyí sẹ̀rí àyọ̀ǹda fún wa òun náà lè ní pé a ní dọ̀búrà ṣẹlẹ̀ ìnira ṣẹlẹ̀ àbí bùkátà ni, lágbára sí wa pẹ́tọ̀ bá ní lórí wàhálà bí pásítọ̀ ọ̀rẹ́dọ̀ ọgbọ̀dọ̀ ọ̀yà wọ̀nyí ọmọ tuntun ọgbọ̀dọ̀ ọba wọ̀nyí ọ̀daràn náà tó ti sá tọ́lọ̀ fún un kápṣọ̀ ó ti balẹ̀ jẹ́ nínú àwọn tí wọ́n wá bí lọ́ba lọ́ba jùmọ̀ bá lọ fún àwọn ọ̀pá fọ́tò rẹ̀ ó ti sá lọ nínú òrùnà fọ́tò rẹ̀ àbáwọn tí wọ́n wá wọn kó wà ní lọ sí àwọn kan tó wọ́n ti ń lẹ̀ wọ́n lè lọ yunifásitì Ìbàdàn ó ti lẹ̀ báyìí ẹ̀ mọ̀ tó tó ká ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ dáhà lórí wọn.

ẹlòmíì kò ní mọ ọmọ tó wọlé gbogbo àwọn ọmọ yẹn nínú òkúra tó lórí ẹ tọ́lá ń kọ́ sàánú wa ìyẹn lẹ́ẹ̀kejì lásán yẹn àwọn tó ṣe pé kò sọ ọ́kùnrin ní wọ́n rẹ̀ ní ọkọ̀ ọ̀gbọ́n lórí méjì náà yẹn ẹlẹ́sẹ̀ ni wọ́n lórí tọ́kìn tọ́lá ọba àdìgbọ́lá ẹbí ó tún á bí àdìgbọ́n nígbàgbà tàǹdì àmọ́ tó ti tó wọ́n wà lọ́gbọ̀n bíi jáde nínú àwọn wọlé àwọn òkú wọlé ọmọ tó wà lẹ́nu ọlọ́dà kan wọ́n sì àwọn ẹni tí òkú wọlé ọmọ tó wà lẹ́nu láti tó bẹ̀rẹ̀ wọn lánàá rẹ̀. ìran kẹta ní kọ́lọ́ ọ̀rọ̀ tó wà mọ́ àwọn àtìyá sọ̀rọ̀ fún àwọn tí wọ́n bẹ̀rù wọn lọ tí wọ́n jẹ́ ẹni rẹ̀. àwọn náà wá ní lóṣìṣì nípa ìṣesí tí wọ́n wà lóbi àdìyá alákọ̀ọ́kọ́ nínú ìṣesí tọ́lọ̀ àdìyá tí ó ṣe fún ọjọ́ وتأتي لا يفزعون يوم القيامة حين يصيب الناس الفزع الأكبر ìjọ ti bẹ̀rù ńlá tí ó ṣẹlẹ̀ sáwọn èèyàn ìjọ àjíǹde o àwọn òṣìṣẹ́ ẹjọ́ bẹ̀rù tọ́lọ́jà ti wà lọ́wọ́ o. kí ni àtijọ́ sọ̀rọ̀ ìlànà náà bàbá mi sọ yìí pé fèrè kejì tí sọ́ra tí ìlú tí ó mọ̀ tí ó kí tí ó kọ́ fèrè sínú oṣù àdúgbò tó pé a wá ní sìkú bá lọ́wọ́ ní ẹ̀sáré yóò sì máa yóò sì máa wọ ẹ̀kọ́ sáré pẹ̀lú máa ní ilé. àwọn òye òdodo ọkàn wọn balẹ̀ ní síbẹ̀ òdodo pé tọ́nà balẹ̀ pẹ̀lú àtúnṣe láti òkun wọn. ìjọ ọ̀sẹ̀ gbangba àìdí àmà ọkàn mú ìjọ balẹ̀ pé tọ́nà ti ṣe tọ́lọ́sàlàyé onáà ní ṣẹlẹ̀ yẹn. nígbà wọn bá na dájọ́ náà tọ́nà sọ di ẹ̀dá tọ́nà wọn ti o wọ́n wà mú kú láàrin àjẹ́ náà àti náà ọlọ́run ní ká mọ̀lá ẹ̀kọ́ o gba ha ti egun ti tiẹ̀ ló pa wọn egun yìí. ìbẹ̀wò ni sí fáwọn ọmọ mi lódodo níjọ́ náà. ọlọ́run bá yẹ kọ́lá sọ wá nínú sọ́ọ́dún àbíyá ayé àwọn ọmọ àwọn àti wọn rà bẹ̀rẹ̀. ọlọ́run bá sọ wá pé iná lẹ́ni iná sábà pàtí làwọn ọmọ mi nílẹ̀ lè kó síná kúlẹ̀ àìkà ni àwọn ọmọ rà láàyè. لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون الله بارك لكم إن الذين سبقت لهم منا الحسنى àwọn tó yẹ kó ti sáájú lọ́dọ̀ àwọn ọlọ́run ipa ìjẹ́ ní wọn wọ̀ èdè lábọ́ àṣà kòláìka ni àwọn àdùn àwọn akéde sí iná níjọ́ bí alìkíyàmà nígbà wọn wà ní ayé wọn bí sísẹ ọmọ náà láàyè sọmọrùn náà àti ìsàrà irú tí iná lọ mọ tí ọmọ ọgbó sókè mo tiẹ̀ ní gbọ́ rárá ibù náà tún lé ní ìyàbá gbọ́ jẹjẹrẹ ó ti bàyà ìgbékiní ọkà pa náà ìfowópamọ́ ọdẹ láyé bọ́bá tẹ̀lé yá yá wọn yọ ọ sáájú nà nígbà bá yọ ibi àwọn sáájú náà ti bẹ̀ ọ̀sẹ̀ bá wọn ní gbòkè ọ̀yá gbogbo àwọn bàbá yìí. mọ̀tẹ́lá yìí kó dé ẹ̀wọ́ ọ̀run máa sáàtò. láàyè sinú ọ̀run nà àti ìsàkà àwọn ọmọ ilé òdodo wọn ní gbọ́ ìlú nẹ́nẹ́ wà fún bí màṣíkà àwọn ọmọ tó nínú tí gbogbo tẹ́lẹ̀ wọn bá ti fẹ́ tí wù wọ́n láti lò láti jẹ ni wọ́n mọ̀ rí láàyè àtúntò wọn kó lè bọ́sà wọn lè lọ wa ìbànújẹ́ tó le tí ó ṣẹlẹ̀ tí ó ń bẹ àdìyẹ àmà kò ní kà wọ́n fún mi ní òdodo pátákálà kọ́ àwọn ọmọ ìlú ńlá ìgbà tó káàdá ìyọ̀wọ̀n lẹ́bi tó wà lóru. tí wọ́n tó ní ìlànà àwọn ẹ̀sìn tó wà bá wọn ó ti wá mẹ́ta sí wọn ọjọ́ òní náà lọ́dọ̀ náà ṣe láti dájọ́ òní inú òdùnnú lẹ́wà ọmọ wọn wà wọn báyìí alhamdulillah alhamdulillah. àwọn tó sọ pé àdìpọ́tọ̀ ìlà àgbáwì ipe tí ó ka àwọn èèyàn nínú sáré ilé tó mú mi yóò dúró ìbẹ̀rù kúndùn kan ò ní ṣẹlẹ̀ nínú sáré tọ́lọ́pọ́lọ́ bá yẹ kọ́lá sọ ìnáma yóò akíyó ìlú omi tẹ́sítà àwùjọ ọlọ́dún àwọn káàkiri la nípa ìyàwó bẹ́ẹ̀ bí jẹun ìyàwó ní tó bí jẹun ọlọ́lá ẹjọ́ sí ojú ọ̀nà ẹ̀ láì tó fi ṣe parí jọ ọ̀hún náà. níjọ́ sí àlìkìyàmà ọlọ́ọ̀bà àlìkìyàlá yóò ní àwọn ọ̀dì yà ọ̀rọ̀ àná. ìpéwò gan yóò tún dé kí wọ́n rọ̀ bàbá yẹ. nínú sọ́ra tó sọ́kúrò àyà sixty eight sixty nine lọ́ka bẹ̀rẹ̀ wí ilé tọ́lọ́pàá ìgbàlá tó gbé yá sí ìbẹ̀rù kankan fún lọ́dún òní wàlá àǹtà sánú ẹ̀sìn ìbànújẹ́ ìbẹ̀rù àti ìbànújẹ́ yàtọ̀ síra wọn ìbànújẹ́ lórí tó ti lọ́nà ìbẹ̀rù lórí tí ń bọ̀ ní ẹjọ́ gbogbo tí ń bọ̀ wáyé ẹ mọ bẹ̀rù ntẹ ntẹ tó sì ti rí kọjá sẹ́yìn ẹ mọ bàbá lórí ẹ. alẹ́ nínú àmọ́ bí ayé àti náà àwọn òbí tí wọ́n ti gbàgbọ́ sí ọ̀rọ̀ àwọn ọlọ́run gbà tí wọ́n wà ní ayé wákà ánú mùsùlùmí tí wọ́n ti wọ́n lẹ̀ fọlọ́. láti ní sùràtù Yunus ọlọ́run bá a sọ̀rọ̀ lórí ẹ̀ sùràtù Yunus àyà sixty two sixty three sixty four ọlọ́run àlá iná àwòrán àwọn ìlà ọ̀hún ni àlẹ́ yìí wà láàbù له البشرى في الحياة الدنيا والآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم فلن ألا إتيابلو أو باس مبلو ألا دتي ربو إن أولياء الله أولياء الله أولياء الله أولياء الله لا أغني عليه ni kò sí bẹ́ẹ̀ fún wọn aláàbí àtúnṣàánú kò sí ní bá jẹ́ táyì wọlé yìí là ẹ̀ máa ti gbọ́dọ̀ ní ìtumọ̀ rẹ̀ o èyí sáyà bá àtúnṣe ọmọ rẹ̀ nípa ìgbòjọ́ ọmọ bá ti tù bá àdúgbò láàrin tó tóbi bẹ́ẹ̀ mẹ́wàá mẹ́lẹ̀ láwọn àti èsè táàbì mọ̀ ìgbẹ́ ẹni ọlọ́run yìí irun bẹ̀ èsè táàbì mọ̀ ẹni ọlọ́run yìí sòkòtò sókè òtún àyẹ̀wò ti ẹni ọlọ́run àlá Ya ńlá àwọn ẹni ti lọ́lọ́ tí kọ̀kọ́ wọn dá láàrin àwọn àlọ́lọ́ kọ̀kọ́ wọn dá oṣù hàn tàbí lu bẹ́ẹ̀ láàkọ́ ní àlẹ́ yìí kò síbẹ̀ òkú wọn wọ̀lá fún mi àti sanu kò sí ní bàjẹ́ ọlọ́run tó ṣàlàyé fún wa ìsọ̀rọ̀ tèmi alẹ́ mi iná àmọ́ ọ̀gá àmọ́ ìyàtọ̀ wò. àtẹ́kọ́wá ìwọ́kọ́wá mílẹ̀ ìwòkọ́yà láti ìwòkọ́yà lọ́wọ́ njẹ́ òní fẹ́ wọ́n wọ́n náà wọ́n ti fẹ́ wù kí wọ́n tó kù lé ayé àwọn tí wọ́n ti tẹ́kọ́wá nìyẹn. láàmú olùkúṣọ́ ilẹ̀ ayé àti ìdúnyà wọ́n fi lè á sọ̀rọ̀ ọlọ́ni ìró òdùnnú wọ́n bẹ wọn nílé ayé àti láti ìyá wọn wọn ò tí àti ìyá wọn ò tí lè wọ́n ti gbàgbọ́ wọ́n ti mọ̀ pé àwọn yóò gbé. ẹ bá sọ pé òun lọ́mọ ẹ̀jẹ̀ ọ̀la káàkiri ó dà kọ́ ọ́n kó ìjà wọn. làwọn àyà ìròdù ti wà fáwọn ẹni ọlọ́run yìí nígbà tí wọ́n ti wà ní ayé wọ́n fẹ́lẹ̀ àṣẹwọ̀ bẹ́ẹ̀ náà ni ìròdù náà máa jẹ́ tí wọ́n jẹ́ ìdíyàmà kí wọ́n tó wà jẹ́ náà nínú owó tí wọ́n láàbùkù sí ilà ìṣẹ̀lẹ̀ máa ti la ọ̀rọ̀ náà máa lè jọ náà ní yípadà ó dáàlíkà wọ oṣù làámi èrè èrè èrè jẹ ńlá ìlérí ìjẹ kọlọ́n dáàbò jẹ àgbàdo ìrẹ o. àwọn onímọ̀ sọ pé kí ló dé tí ọmọ amóhùn yóò fi balẹ̀ ní òun lẹ́yìn ìyá wọ́n ní tọ́ka ti wà ló hadisi ó ti wà ló Kùránì. ìpayà méjì ọ̀gbọ́dọ̀ kó yẹ kọ́ kọ́má báyọ̀ lórí ayé kẹ́rù tó wá máa bọ̀ láyé kí a máa tó sàárè ọlọ́run sí bẹ́ẹ̀. ẹ bá ti bẹ̀rù ọlọ́run nílé ayé ọlọ́run bọ́ ọkàn rẹ̀ balẹ̀ ní sàárè yóò bọ́ ọkàn rẹ̀ balẹ̀ ní ọjà ìdí àmọ́. ẹjọ́ bá ti bẹ̀rù ọlọ́run nílé ayé ti ti tó wù ìpayà yóò jẹ ti ẹnu sàárè ìpayà yóò jẹ ti ẹjọ́ ìdí àmọ́. síbẹ̀ gbọ́ nínú sọ́ọ́ إنما إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا أرحم الوجه nítorí ọlọ́run àwọn adigun yìí ló jẹ abẹ́mọ̀ yìí abẹ́mọ̀ tó jẹ abẹ́mọ̀ yìí ẹgbẹ́ bẹ́ẹ̀. ìná nàfà kùnì rọ̀bìnà yọ̀wò ní àmúṣà ń kọ́ tọ̀rì rọ̀. àwa ń bẹ̀rù ni àwa ń bẹ̀rù látọ̀dọ̀ ọlọ́run ọba wa à ń bẹ̀rù rẹ̀ torí ọjọ́ kan ń bọ̀ ọjọ́ tí ọmọ ẹ̀ lẹ́yìn ló kú dúró tí kú dúró yẹn yóò kọjá abẹ́ yóò kọjá ilé ayé yóò lé gbogbo ní kọ́kọ́ yẹn máa ń ṣe yìí.

kí wọ́n fún ẹnì kejì wọn ló jẹ tí ò ní ṣé kí wọ́n tún á sínú ìpadà wájú mẹ́rin jẹ́ àwọn. bẹ́ẹ̀ náà lọ́dọ̀ bá wá sọ pé kọ́wà ọ̀hún lọ ṣàrúrà dáríkà lèyàn wàlà ọ̀hún nàdúrọ̀tà ọ̀hún wàṣùkúrọ̀ wàjàsáà. aburú ọjọ́ náà ìbẹ̀rù tí ọ̀sẹ̀ níjọ́ náà ọlọ́pàá ajá aburú rẹ̀ fún àwọn gómìnà torí yóò ṣe wọn. wàlá ọ̀hún nàdúrà táwọn wá sòkúrọ̀ ọlọ́pàá àlejò ọlọ́pàá máa pàdé lóbi ní òdodo tẹ́ ẹ tó ṣe pé gbogbo ojú rẹ̀ yóò dúdú tí ó fà ẹ̀ àmì ìrora ọlọ́run yóò kàn lára ẹ̀ kí ọlọ́run sàmẹ́ wá sáà fún bìmá sọ̀rọ̀ àbúrò jannata wa ayira bọ́bá wo pé báyìí báwo sàbàbíyà bọ́bá wo pé báwo bàtàbíyà ètò yóò pè bẹ́ẹ̀. wájà sáà fún ọlọ́ọ̀bà rẹ yọ wá sàmọ́ mọ́bìnrin lẹ́sàn-án ìmọ̀ àsọ̀bà wù ú nítorí bí àwọn náà ṣe sùúrù gba wọn wà ní ayé. sùúrù lè yẹn ṣe lórí ìbáda àlọ́ sùúrù lè yẹn ṣe lórí pé ènìyàn máa sá fún tọ́nà ọ̀rọ̀ ọ̀fẹ́ táwọn yẹn fẹ́ ṣe lójú èèyàn àwọn ẹ̀ka ṣe ń dúró yẹn kódà àwọn ìtúndí ṣe ń jẹ wọn kọ mọ́tò ń jẹ wọn pálí mọ́lẹ́ ń jẹ wọ́n sáà ti gba pé ọlọ́run nìkan lọ́ fẹ́ ṣe ìyọ́nú ẹ̀. wájà táwọn bí máa sọ̀rọ̀ àwọn dàdún náà wà kárí rọ ọlọ́run bá ìjọba yọ wá sàwọn ọmọbìnrin òdúdú lẹ́sàn-án níjọ ìyá ìyá náà bí máa sọ̀rọ̀ àwọn nítorí ìṣòro ìpè wá jàdá bí máa sọ̀rọ̀ àwọn ọlọ́run bá fi sùúrù sọmọlẹ́sàn. sùúrù wájà sí ọlọ́run bá fi sọmọlẹ́sàn nígbà tí wọ́n. òjíṣẹ́ náà sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀ ní bí kọ́lọ̀ lọ́wọ́ àti ọ̀gá àdìsí kó sí nìyẹn. ọlọ́run àyíkọ́lá wọ́n sọ pé wà ìṣà tí wọ́n dà láàyè lá ájúmọ́rùn lè ábúdí àmúlẹ́yìn wàlá àkàwé. mo fi tóbi ní àti gbogbo ẹgbẹ́ àti gbogbo kóra. èmi kó ìkọ̀kọ̀ kàbálẹ̀ ní kíkọ̀kẹ́ ọ̀kan náà. èmi kó ìbẹ̀rù méjì ní kíkọ̀kẹ́ ọ̀kan náà. kọjá pé ayé kọ̀ọ̀bẹ̀rù ibi ọ̀nà tọ́ba tó wá jáde kìí àmà tọ́wá jáde yọ àwọn ọ̀nà balẹ̀ oníṣègbè òṣèlè. níbi ayé kọ́ máa bẹ̀rù ibi ọ̀nà kí tó wá mọ tó payà bá wá jọ lẹ́yìn àkòtí lọ́dọ̀. ó ní àdìsí yẹn ìmọ̀mọ́ àgbà tó gbé àdìsí hasan àdìsí yẹn àdìsí ó ṣe ìṣẹ̀lẹ̀ yìí kó pẹ̀sẹ̀ mẹ́rin. bẹ́ẹ̀ yẹn bá ó níbẹ̀rù ọlọ́run tó ọkọ̀ òdodo sí ọlọ́run tó nílé ayé gírèdì lónìí tẹ̀mí gírèdì àti ẹ̀nà náà gírèdì náà ní náà. ìmáàlì dáadáa ní gírèdì náà ló náà bẹ́ẹ̀ bá ti wá jẹ́ pé ẹ̀sìn náà sọ èyí ọkọ̀ òdodo sí ọlọ́run wá sí pọ̀ tó bẹ́ẹ̀ náà ni ọkùnrin rẹ̀ ṣe balẹ̀ lójú ọ̀tẹ̀ ní àwọn ọkùnrin balẹ̀ rárá. torí onílàlásẹ oníkàpá àṣeyíó níjọ́ ẹ̀san kìlọ̀kì níjọ́ ẹ̀san ló pè ẹyin tọ́gbọ́ ọba ṣiṣẹ́ iná ní ó sì bá. ẹ̀rí tọ́nà ọba àdìgbọ́lá ti ń sọ fún wa ní lórí ìṣì ànábì ìbọ̀ọ́lì àdìsálàmù tí ń pèsè fún àwọn èèyàn rẹ̀ ìpè wà kẹ́yìn fa akáàbù máa aṣèrà tuntun wàlá akáàbù na àdàkùn aṣèrà tún bìlá máa àbúyọ̀nà sílẹ̀ bìbí àlẹ́ kún sọ́kọ́ọ̀nà. fàájú ìfàgé ọ̀yẹ́ ni akáàbù bẹ̀ àmì إن كنتم تعلمون الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمر وهم مهتدون anabi ibrahim ọsọ báwo ìyẹn rẹ nígbà tí ẹ fẹ́ gbógbà nípa ọ̀sáàmọ́ tó jẹ́ kó tí mo fi ẹbọ ní bẹ́ẹ̀bẹ́ oníwà kéde bá a máa aṣara tuntun bóòlù ni ó sì wá máa bẹ̀rù ntẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ náà tẹ̀ sí sí kù wà lára bá tó na ànàkùn aṣara tuntun nàlá mi náà sì lè yí àlẹ́ ìkóso tọ́ náà tọ́jà yìí pé tọ́lọ́wọ́ sọ ẹ̀rí kẹta kalẹ̀ lórí ẹ̀ ilẹ̀ yìí ló wù ọmọ náà tọ́sẹ̀ kẹta lórí kí ẹ máa ṣe òṣà kí ẹ máa ṣe bọ́lẹ̀ sí ẹ̀yin tẹ́ wá jẹ́ káàmì ẹ̀yin ọ̀wọ́ apáyà ipa burú ṣe èmi ẹ máa ń fẹ́ kí èmi ọmọ apáyà ká burú ṣe ní láti ẹ̀ wọ́n ní. fàájì ìfàyè ọ̀yẹ́ ní arákùnrin àmì tó tó ń ta àdìlú tá lọ́rọ̀ àbúrò wa yọ sẹlẹ̀ ojú wa náà bọ́ ẹ̀ lọ́rọ̀ a nítorí ẹ̀ fi dènà wa máa bá wa ká máa kó sọ́dọ̀ máa kó sọ́dọ̀ àwọn afá mi ní bá tó wò lórí ìlú àgbà yìí ìbẹ̀rù wọn wọn máa gbèrò ọmọdé lẹ́nu ọgbọ́dọ̀ máa bẹ̀rù àbá rẹ̀ ni ọgbọ́dọ̀ máa ṣe bá bá àbá rẹ̀ ni gbogbo onígbà àti tó máa ṣe bá bá àwọn èyí yọ máa fún kúlẹ̀ lórí tó kó àwọn ọmọ nígbà tó wọ̀ á tẹ́lẹ̀ máa ti gbọ́ báyìí bàjẹ́ náà tó lòsí sílẹ̀ káwọn ìgbìlẹ̀ kọ̀ ẹtí ọ̀sẹ̀ ní abẹ́ nípa ẹ̀ ẹtí tó wá sẹ́sì ẹtí òkú ló ló gbọ́rọ̀ bá tàbá ẹni kọ́ kúrò ní a ẹgbẹ́ ti kọ́ ní arábí náà rọ́bà àbúgbà bìbí onídìrí bàbá ẹ̀ mẹ́sìn arábí náà pé wàá wúdi arábí bẹ́ẹ̀ kúrò bọ́lá ti ṣiṣẹ́ kí ṣe wọ́n ti wọ́n tó etí mi mo fi gbọ́ ọ̀sẹ̀ tó sọ́nù mi ọlọ́run sàdúrà bọ́bá ti ṣiṣẹ́ àwọn kéékèèké bá lọ bọ́bá ti gbogbo ọmọ ìrántí làwà nínú ẹ̀ ọmọ ìrántí làwà nítorí ọlọ́run àbá tí ò tẹ ara rẹ̀ wí pé kú ọdún mi dá ṣiṣẹ́ ọmọ ọkọ tí ò lè tí wọ́n á ké pé ìtú ọmọ ìgbàlódé ìlú sàrà ni yẹn bá bẹ̀rẹ̀ àtọ̀rọ̀ wọn lóde ọ̀pọ̀lọpọ̀ yẹ làkàtàkà ni wọ́n mọ́tà máa ń kọ́sà kùnà kọ́sà kíkùn ni wọ́n mọ̀ ló ń ìwọ ohun ní ronú báyà kó ní ronú kúrò owó ìṣàlà ìdí àbára àwọn ètò ọgbà kó ní ronú báyà nígbà tí nǹkan bá ní owó àdúrà rẹ tí wọn lọ ń gbàdúrà rẹ lójú gbà lọ́wọ́ ẹ àbádúrà jẹ ọjọ́ ọjọ́ iṣẹ́ tọjọ ẹsẹ ẹsẹ tó ń lòlì sí àbúrò lọ́wọ́ tọgbàdúrà kí ló ń gbogbo lọ kí ló ń gbogbo tọgbà onímọ̀ kó o lé ìsáájú kan ní àwọn ilé tí wọ́n mọ̀ bá wẹ̀. ẹ bá fẹ́ tọrọ tí wọ́n sáájú kókó wọn láti ìwádìí pé ẹ̀wọ́ àdúrà rẹ̀ oní ọ̀rọ̀ àwọn ọba náà sùn ní sádà sàrà ni wọ́n ní dájọ́ ògbédè láti wọ́n wọ́n ní wọ́n ní sàrà àti ní dájọ́ ògbédè wọ́n wọ́n ní wọ́n ní wọ́n ní wọ́n lẹ́lẹ́kọ̀ọ́ sàrà bá fẹ́ gba sàrà ọ̀gá sàrà wọ́n kò wá àdúrà lọ́fẹ́ gbà àwọn ọ̀gá ìbáàdà ìbáàdà ìsílọ́ọ̀gá àdúrà èmi kọ̀ àdúrà tí ó bá ọlọ́run ti ó sì ti bọ́ lẹ̀ ó sì ní àwọn sàdúrà tó lẹ́yìn àmì àdúrà ní wàá ní tiẹ̀ kékeré ní wàhálà tiẹ̀ tó tó wàá sọ àdúrà tó lẹ̀. ìrògbìn àtọ́ wá sí ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ti torí pé ìrókò àsìkò rẹ̀ tó gbé ìkírun bọ́lọ̀ torí pé nígbà bọ́lá wa ti kéwòn náà yọ ọ̀dà àgbà yóò sọ̀rọ̀ láti sọ́mù yóò sì mú díẹ̀ gbà nígbà bá gba díẹ̀ ní àárọ̀ ní wọ́n rẹ̀ náà nígbà bá díẹ̀ náà gba wọ́n rẹ̀ náà àwọn ìjọ rẹ̀ lórí ìlú ọkọlọ tó bá gbé ayé wọn fún ẹsẹ̀ kékeré náà láyé òkú ló kò yọ yọ máa yọ máa kó jọ wà lórí ìlú tó sì máa yọ máa kọ máa rẹ. ọlọ́kọ sáà kálukọ́ lọ wá sí ibi ṣe kálukọ́ lọ wá sí ibi ṣe ẹtì ẹni tó fún ma bí ìgbẹ́ ẹ̀kọ́ náà lọ́wọ́ fún yẹn. àníkọ́ sọ̀rọ̀ bá yọ sọ̀rọ̀ bá yẹn lórí ìlú yà ẹ̀yọ̀ fún ẹ̀ ọwọ́ tó bá àlùkò ti fún yàn ó lórí ju tó wà láti fi gbà lọ tọba wa fẹ́ tọrẹ náà fámìlì èyí ti bẹ̀rẹ̀ ìtọ̀ ìtọ́nisọ́nà àti ìwọ̀n sára láàyè bí wọ́n ṣe dúró dúró fọ́ọ̀mù ọkùnrin lẹ́yìn kó dúró dúró lọ́sà màkà nígbà tó ti gbà pa tí wọ́n sọ pé ó sì ní làwọn ọmọdé láyé àwọn ẹni jọ̀ọ́ tá a ti ń gba ìmọ̀ ẹ bá gbọ́ ìtàn ní ẹ ti dàgbà wọn ò tún ní sẹ́lọ́ ìdí iṣẹ́ wọn ní ẹ ti máa kó sábà kọ́ máa ń kí ẹlòmíì ọmọ sí ọ̀nà bó ṣe ṣe jáde ní ṣe jáde ní ṣe ọ̀nà yẹn yóò sì máa kọ́ máa ń kí níbi ibẹ̀ ẹlòmíì òkú ní ọmọ yóò tún máa kọ́ máa ń kí yóò gba ẹran lọ yóò dá ẹran lọ yóò sì tààbọ̀ báyà kò sì ní kòrán báwọn èèyàn ó sì máa làwọ́ wọn kò sì fi dọ́kùn tó kọ́ máa gbé inú tàwọn àgbàlagbà àyè kan bẹ́ẹ̀ kọ́ ọ̀dọ́dọ́ tó kòrán nìkan ní ẹ̀ máa tọ́ mẹ́ kòrán nìkan tí a bọ̀ wọ́pọ̀ lásòkè nílẹ̀ wọ́n sì àwọn yóò sọ ara lọ wọ́n sì wọ́n bẹ̀ wọ́n jẹ wọ́n tún máa pọ̀ mí. kòrán yẹn kọ́ ọkọ̀ yìí ọ̀bẹ ọ̀bẹ ọ̀dọ̀ ìwádìí ogun bá yọ <laughs> àdógún bá yọ ó jù mí lọ́jọ́ orí. ó jù mí lọ pé kíkà ló gbéra lọ síbi ìtọ́ga nínú àdìdì náà nílẹ̀ ńlá ìlú màálì yẹ̀dọ̀ ọ̀gbọ́n rọ̀ yẹ ká ọ̀sùn bá ti bá ntọ́ba gánú àlámọ̀ yìí lọ́wọ́ máa ń lé rẹ̀ sí ntọ́ba lọ́ọ̀dẹ̀ lọ́wọ́ bá ọ̀gá náà kọjá mùsùlùmí kó dolówó ọjà ó lè náwó fún ìsìlámù kọjá mùsùlùmí kọjọ mímọ ọjà ó lè lo ìmọ̀ fún ìsìlámù kọjọ mọlẹwì kó di mẹdíkù dọkítọ kó di ẹnjìníà kó ẹ lọ́yà ọjà ó lè lo fún ìsìlámù lọ́ba jẹ́ pé ètò àwọn olùkọ́ra rẹ̀ kọ̀dára. anabi ibrahim ọsọ pé fàájì olùbàbí kọ́ ẹ̀yìn àkọbìlẹ̀ amúlẹ̀ kúrúkúrú táyà mọ́ èwo nínú ìjọ méjèèjì lọ́lẹ́tọ̀ sí ìfọ̀kànbalẹ̀ tí mi yà rẹ̀ ọlọ́wọ́ á fi ọ̀rọ̀ yẹn ọwọ́ á fi gbé lẹ́sẹ̀ bí ayé àgbègbè pé alẹ́ nínú àmọ́nù wàlámúyẹ́ ìṣó ìmọ̀ náà wọ́n fi tó lù wùlẹ̀ ayélujára wọn àmọ́ wọn ìṣèlú àgbàdà. alẹ́bí iná àmọ́nù àwọn tí wọ́n ti gbàgbọ́ sí ọlọ́run sí ọlọ́run ntukura àdìmú wa wọ́n tẹ̀lé wàlá yẹ́n bí sùn yìí máa ń àwọn tó dodo lẹ́mẹ́rin bí wọ́n ti wá nígbà tó oṣù sọ́dọ̀ kó o wá jẹ́ kí ẹ̀kọ́ kankan kúrúkọ ma tí nǹkan tó fi kọ́ ti wọ́n ní mọ́ni wọn ò sì jẹ́ kí ẹ̀kọ́ kankan kọ́ pa kọ́ ma. أولئك لهم الأمن وهم مهتدون ọlọ́run irú àwọn ọ̀kẹ́ ẹ̀rọ irú àwọn yẹn ní ìbọ̀wọ̀n bá yọ ọbẹ̀ mú láyé àtàlẹ̀ ìyáàmà wà mú òun dàrú àwọn sí àwọn yẹn wà ní ojú ọ̀nà ìmọ̀nà àti ìdáyà àbáyá ìwà ìdíjáde àti ìdáyà ìwé ààrùn látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run sì mọ̀ torí ìdáyà méjì ìtọ́sọ́nà tó yẹ ọlọ́run ní ọmọ náà fi mọ̀ ọ́ nígbà tí sọ̀rọ̀ bá dé ọlọ́run tó kìí báyìí ló ṣe tó jẹ gàlá ó sì ṣe ìgbà ó sì lè ó sì yé dáhùn dáhùn dáhùn tó ti gbọ́dọ̀ wá fún ọ ní ilẹ̀ àwọn mi ọlọ́run máa ṣe fún mọ́mí nìyẹn ó sì lè ṣe fún láàmì náà ìdáyẹ ẹlẹ́ẹ̀kejì iná ni ìdáyẹ tó gbayá wọlé ìsáàdì kó o ṣe kò ń gẹ́ ẹ fún ọ àbíkọ ọkà ń tíra àbí ọmọ náà lọ́bẹ̀ ní Qur'an ọlọ́run bá náà tó máa ṣe fún àwọn ọmọ òbí ọlọ́run sọ pé alẹ́ nínú àmọ́nù wàlámù yẹn ti sùn ìmọ̀ náà wọ́n gbẹdọ́ ní mẹ́rin ulaika lahum al-amnu wa hum muhtadun àwọn tí ẹni gbàgbọ́ òdodo sọ́lọ́ tí wọ́n rú ẹgbọ́ kankan pọ̀ mọ́ ulaika lahum al-amnu ìfọ̀nà bá yọ ọmọ abẹ́ wọn láyé àti láyé ìyáàmà wà ó fi wọn pẹ̀lú wọn ó sì jẹ́ tí ẹni ẹjọ́ náà bá àti ọ̀la tí ọmọ sì tó sọ̀nà wọn ọlọ́run dàpọ̀ jẹ́ àwọn àti ọmọ mi lè wò má jẹ́ àṣẹ ẹ lọ tá a bá ti ṣe sàmójúkò rẹ̀ wá bí a kúrò ní tọ̀ nígbà kúrò ní yí máa ní ṣe ìdáyà rẹ̀ fún wa ọ̀dọ̀ rẹ̀ àti pé ní sùkúrò àti kúrò láàrú rẹ̀ ìrìn àkọ́kọ́ nù ìrìn nǹkan àkọ́kọ́ nù kí n tọ́lọ̀ ọ̀sẹ̀ fún mọ́mìnì òdòdó ọkàn rẹ̀ ọ̀ balẹ̀ nígbà tí ìpadà bá ń ṣẹlẹ̀ sáwọn káàdì níjọba ìdàlẹ́kẹ̀ àwọn. ìtọ́jà ẹlẹ́ẹ̀kejì náà lọ́la insha Allah ta'ala ó náà ní pé àwọn múmi ní òdodo kan bẹ àwọn tí wọ́n jẹ́ múmi ní òdodo tí wọ́n tún wọ́n ṣe ọ̀ṣọ́ọ̀tì lùkùn àṣìlì ọlọ́run bá àlejò ọlá yóò ṣẹ́ ìdìbò wọn níjọba ìdàlẹ́kẹ̀ àwọn nígbà tí wọn bá súnmọ́ agbárí tí wọ́n á ní àwọn afárá tó kú káàkàkà kò mú iṣẹ́ kù insha allah amẹnu bá mẹ pẹ̀lú òkú ọlọ́rọ̀ la kọlọ kó kó kó kó wa lọ káàsì máa tètè dé akẹ́kẹ́ ìlú mi rọ́bàlẹ̀ rọ́bàlẹ̀ bàtẹ̀ àdéhùn ọ̀rọ̀dẹ̀ nílẹ̀ ìfọ̀rọ̀dẹ̀ nílẹ̀ ìfọ̀rọ̀dẹ̀ wọ̀rọ̀ rọ́bàlẹ̀ àti nàìjíríà hasanà wà fi àṣà ìtàn ọ̀gbìn àgbà ọ̀gbìn.